نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد اله فهو المؤتدي ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله السلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí atọrọ ìkẹ́ àti ọlà fún anabi wa muhammad ẹni tí ọlọ́run rán sí wa ó sì jẹ́ iṣẹ́ náà dé òpin kò ṣẹ́ nǹkan kan kù nínú ẹ̀ kí ìkẹ́ àti ọlá ọlọ́run kí ó máa bá anabi wa náà. àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhulhijja àwọn ọlá tó wà fún ká yẹn ọ̀rọ̀ lórí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhulhijja ní àkọ́kọ́ náà àwọn onímọ̀ ẹ̀sìn wọ́n jẹ́ kó yé wa pé alifọdulu minalọ alifọdulu minalọ ọ̀dọ̀ Ọlọ́run ni àjùlọ oore ti máa wá. àti ọ̀dọ̀ Ọlọ́run ni kí nǹkan kan lọ́lá jù kan lọ ọ̀dọ̀ ẹ̀ ló ti máa wá. wàyífà dìlù lọ́hùn mà yẹ̀ṣà ohun tó bá sì wu ọlọ́run ni máa gbọ́lá fún. wàlá mu'akiba li hukmi ọlọ́run ò sì wá ní dá ẹjọ́ àjùlọ ọlá fún ẹnìkan tàbí kinní kan kẹ́nìkan wá sọ pé kò rí bẹ́ẹ̀. tí a bá wo Islam dáadáa a rí i pé nínú àwọn ènìyàn ọlọ́run gbọ́lá fún àwọn kan ju àwọn kan lọ ó gbọ́lá fún àwọn ànábì rẹ̀ lórí àwa tí a ṣe ànábì ó tún gbọ́lá fún àwọn onímímọ̀ lórí àwọn tí wọn kì í ṣe onímímọ̀ ó tún gbọ́lá fún àwọn ọkọ lórí aya àwọn ọlá yẹn àtọ̀dọ̀ ẹ̀ ló ti wá o kò sí ní tó fẹ́ ṣe sí i. dípò kó o ṣe kèé ta ẹni tọ́lọ́ ń bá dá lọ́lá o ṣe fẹ́ kan tọrọ ọlá tí ò ní èèwọ̀ kó o tọrọ ẹ̀ àwọn ọlá kan ń bẹ tó ga sí pé èèwọ̀ ni o gbọ́dọ̀ tọrọ ẹ̀ o gbọ́dọ̀ tọrọ ẹ̀ àmọ́ àwọn alákànbẹ tó ga sí pé tó o bá tọrọ ẹ̀ ẹ̀tọ́ ni nínú àwọn ọlá tó di èèwọ̀ fún ọ láti tọrọ ẹ̀ òun ni a ti rí ọlá ànùbúwà pé ọlọ́run ṣèmi náà ní ànábì o èèwọ̀ ni o gbọ́dọ̀ tọrọ ẹ̀ nítorí kíni nítorí pé jíjẹ́ ànábì ó ti wá sópin. So sísọ tíra kalẹ̀ lórí àwọn tíra tí gbogbo ayé ń ṣe tíra tọ́lọ́ ń sọ kalẹ̀ ọlọ́lá ju tíra tí gbogbo ayé ń ṣe lọ ọ wá gbọ́dọ̀ tọrọ ẹ̀ èèwọ̀ ni pé kọ́nà wọn tún sọ tíra kalẹ̀ fún wọn náà nítorí pé alukuraani òní òpin tíra tí ó sọ kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run. ọlọ́run gbé ọlá fún onímímọ̀ lórí ẹni sí onímọ̀ o lè tọrọ pé wọ́ọ́lọ́hún ṣe èmi náà ní onímímọ̀ torí pé ilẹ̀kùn kéèyàn jó onímímọ̀ mọ̀fútùhùn ọ wà ní sísí sílẹ̀ làwọn èèyàn sì fi ń kẹ́kọ̀ọ́ náà fi ń kẹ́kọ̀ọ́ náà fi ń kẹ́kọ̀ọ́ tẹ́ fi ń di onímímọ̀ ok wọn náà lè tọrọ rẹ̀ wípé rọ́bì zidni ilma ọlọ́run ṣe àlékún ìmọ̀ mi fún mi ilẹ̀kùn títọrọ kó o dún ní mímọ̀ àmọ́ nínú ọlá tí ò ṣe tọrọ òní ọlá tọ́lọ̀ ń gbé fún ọkọ lórí aya ọlá tọ́lọ̀ ń gbé fún ọkọ lórí aya ọ gbọ́dọ̀ tọrọ pé wọ́n lọ́hùn ṣèmi náà bí ọkùnrin ọ gbọ́dọ̀ tọrọ ẹ̀ nínú ọlá tá a gbọ́dọ̀ tọrọ lọ́wọ́ torí pé tọba tọrọ rẹ̀ ọlọ́run ò lè fún ọ ó sì kàbùkù dípò dípò kí o tọrọ pé kọ́lọ́hún ó dá ọ lọ́lá tó dá ọkùnrin pé kó sì wọ́ náà bí ọkùnrin ó ṣe tọrọ pé ìwọ ọlọ́hun ṣe mí lóbìn rere nítorí pé ilẹ̀kùn kọ́lọ́hún bó ṣe obìn lóbìn rere mọ̀fútù ọ wà ní ṣíṣí sílẹ̀ wàyí o bọ́lá bá ṣe wá dá èèyàn lọ́lá jura wọn lọ ó tún dá ààyè lọ́lá jura wọn lọ ó dá ààyè ní ọlá jura wọn lọ ọlọ́run bá dá ààyè mọ́kà ibi tí báńdírì ará mọ́kà wà ó dá lọ́lá ju gbogbo àyókù lọ ó fi ti aráàmù mọ̀dínà ó fi tẹ̀lé ó fi ti aráàmù ti kudus ó fi tẹ̀lé lẹ́yìn náà ọlọ́run wá ṣe gbogbo mọ́sálásí gbogbo bíi tá a bá yà sọ́tọ̀ fún mọ́sálásí ọlọ́run tó wá gbé ọlá fún lórí ibi tá a yà sọ́tọ̀ fún mọ́sálásí a ti sọ wípé bìyẹ́dìhí alifọ́dìlù wà bìyẹ́dìhí alikọ́yẹ̀ ọwọ́ ọlọ́run lọ́lá wà ọwọ́ ẹ̀sìn lóore wà bọ́lọ́mọ bá ṣe wá ṣe báyẹn fún àwọn ààyè ó tún ṣe bẹ́ẹ̀ fún àwọn oṣù àti àwọn ọjọ́ àti àwọn àkókò kan nínú ọjọ́ tàbí àkókò kan nínú òru nínú oṣù oṣù tí ọlọ́lá jùlọ lọ́dọ̀ Allah ó ní oṣù Ramadan nínú àwọn ọjọ́ abala méjì lọ́jọ́ tabadakọ ọjọ́ abala méjì ló kó sínú ó kó abala ọ̀sán ó kó abala òru sínú. Si abala ọjọ́ tó jẹ́ ti ọ̀sán tó lóore jù lọ́dọ̀ ọlọ́run ó ní ọ̀sán ọjọ́ ọ̀sán ọjọ́ ọ̀sán ọjọ́ mẹ́wàá nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù lólehijjá ọ̀sán ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù lólehijjá nínú àwọn òru tọ́lọ́ ń gbọ́lá fún jùlọ. lórí àwọn òru yòókù ó òru mẹ́wàá ìgbẹ̀yìn nínú oṣù Ramadan. nínú àwọn àkókò àkókò kan nínú ọ̀sán àkókò kan nínú òru tọ́lọ́ ń gbọ́lá fún ọlọ́run gbé ọlá fún àkókò ìrun júmọ́à ọ̀sán la máa ń kí júmọ́à nínú gbogbo ọjọ́ ọ̀sán àsìkò tọ́lọ̀ ń gbọ́lá fún jùlọ òun ni àsìkò júmọ́à nínú ọ̀sẹ̀ ọjọ́ júmọ́à ọ̀sán rẹ̀ àti òru rẹ̀ lọ́lọ́ ń gbọ́lá fún jùlọ nínú gbogbo àwọn ọjọ́ ọ̀sẹ̀ méjèèje nínú òru àkókò kẹ́yìn nínú abala mẹ́ta ìdá kan ìdá kan nínú ìdá mẹ́ta ìparí nínú òru ọlọ́lá ju abala yòókù lọ wàyí o èyí tó wá kàn wá báyìí ni ọlá tó wà fún ọ̀sán mẹ́wàá nínú oṣù Dhul-Hijjah Allah Subhanahu wa fún àwọn ọ̀sán náà nítorí wípé nínú ọ̀sán yẹn ọ̀kan ń bẹ ni wọ́n ti gun Arafa tí í ṣe ọ̀sán ọjọ́ kẹsàn-án ọ̀sán ọjọ́ kẹsàn-án ó ní gbogbo ayé gbogbo ayé funfun wọn àti dúdú wọn lárúbáwá wọn àti elédè míì wọn tí wọn ò sì ní gun àràfà yẹn níbòmíì kó kódà kí ogúnṣẹ́ dá tiẹ̀ lẹ̀ ní olódó ìranù ni wọ́n lọ sí ń bẹ̀. nígbà tí ọ̀sán lólihíjà yìí tó wá bọ́ sínú ọ̀sán mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù lólihíjà ọlọ́ngbọ́lá fún àpapọ̀ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú lólihíjà bákan náà ọ̀sán kẹwàá rẹ̀ ó ní ọ̀sán tí a pa ẹran iléyá. ọ̀sán kẹwàá rẹ̀ ó ní ọ̀sán tí a pa ẹran ọdún iléyá òun náà tún jẹ́ okùnfà tí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú dúlúhíjà tó fi lọ́lá paríparí ẹ̀ ànábì wa kó ọ̀rọ̀ náà tán o oko ńlẹ̀ gẹ́gẹ́ bí ó sì wà nínú àdìsí Abu Dahud láti ọ̀dọ̀ ọmọ Abbas ó sọ pé òjíṣẹ́ Allah sọ pé mọ́mìn ayámin àlẹ́ amalu sọ́ọ̀lì òfìhá ahabu ilallah mìnàhádìhì àlẹ́ àyà yàní àyàmàlẹ̀ àṣìr kọ́ọ̀lù yà rasulallah wàlàlì jihadu fi sabilillah kọ́ọ̀lù wàlàlì jihadu fi sabilillah illa rajulun kharaja bi nafsi wa maalihi falam yarji min dhalika bi shay'in. anabi sallallahu alayhi wa sallam ó sọ pé ma min ayyamin kò sí nínú àwọn ọjọ́ kò sí nínú àwọn ọ̀sán ọjọ́ alẹ́ amalu sọ̀lù fìyà èyí tó ga sí iṣẹ́ rere nínú àwọn ọ̀sán ọjọ́ náà o ahabu ilallahi Minaadi le al-ayyam tọ́lọ́ nífẹ̀ẹ́ sí ju àwọn ọ̀sán yòókù lọ kò sí nínú gbogbo ọ̀sán ayé tí iṣẹ́ rere tọ́lọ́ nífẹ̀ẹ́ sí iṣẹ́ rere jùlọ nínú wọn fún mùsùlùmí láti wá ṣe tó tayọ àwọn ọjọ́ yìí yàní. Yani, Ayamale àṣírí ìyẹn ni pé àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù lólehíjà kọ́ọ́lù yá Rasulullah àwọn sọ̀hábà ní òjíṣẹ́ ọlọ́run wọ́lá ní jihad fi sabilillah ṣé àwọn sẹ́rẹ̀ẹ́rẹ́ yẹn jihad ńkọ́ ṣé jihad kíyàn lọ sójú ogun kọ́ jagun fún ẹ̀sìn ọlọ́run ṣé kò lọ́lá ju kéèyàn ó jókòó ńlé kó máa ṣiṣẹ́ rere lọ àwọn sọ̀rọ̀ bàbá níbi lè rè báwọn pé ńgbà tó sọ pé ọjọ́ tí èèyàn lè fi ṣiṣẹ́ rere tó dáa jùlọ ọ̀sán ọjọ́ tí mùsùlùmí lè fi ṣiṣẹ́ rere tó dáa jùlọ láyé nínú ọdún kọ̀ọ̀kan ó ní ọ̀sán ọjọ́ mẹ́wàá nínú zolóhíjà jihad ńkọ́ ọ̀sán náà lásábà máa ń jagun ẹ̀ máa lọ jagun ńkọ́ ànábì ní wàlà wàlà lè jihad fi sabilillahi jihad gan ò lọ́lá tó jihad kò lọ́lá tó kọ́ wà ń kọ́ wà ń kọ́ máa ṣiṣẹ́ rere illa rajulun àyàfọkùnrin kan kharaja bi nafsi tó jáde pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ ó jáde fún ara rẹ̀ wa malihi ó sì jáde pẹ̀lú dúkìá rẹ̀ tí èjagun bí ẹṣin bí ọfà bí ọkọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ falamu yẹrìjì mindalika bishayin tí ó wá padà wálé pẹ̀lú nǹkan kankan nínú gbogbo ìwọ̀n yẹn ìyẹn ni pé kò padà wá sílé láàyè ẹ̀sìn tó mú lọ ó kú ọfà rẹ̀ wọ́n mú ìgbọ́ta rẹ̀ wọ́n mú ọkọ rẹ̀ wọ́n mú oúnjẹ rẹ̀ wọ́n gbà wàlám yẹrìjìn fàlám yẹrìjìn mìíràn kàbíṣe àtòhún àti nǹkan tó kó lọ jagun lọ parẹ́ sójú ogun ẹ̀ ń bá lè rí ìyẹn ṣe nínú ọjọ́ mẹ́wàá yìí ha òun náà ti ṣiṣẹ́ tọ́lọ́ nífẹ̀ẹ́ jùlọ àgbọ́yé hadisi rè alákọ̀ọ́kọ́ náà alẹ́ amadu sọ́ọ̀lì nínú hadisi yìí yàtànà wàlù yàtànà wàlù wàyẹ́sìmẹ́lì kúlà alẹ́ amẹ́lì asọ́ọ̀lì alẹ́ amẹ́lì asọ́ọ̀lì gbólóhùn iṣẹ́ rere nínú àdìsí ó kó gbogbo iṣẹ́ tí ọlọ́run pè níṣẹ́ rere ó kó sínú. Si من solatin wa saumin wa ونوافل wa zakatin كل nawafil wa tilawa wa sọdakọ kula ṣe gbogbo tí ń jẹ́ṣẹ́ rere pátá ló kó sínú gbogbo tí ń jẹ́ṣẹ́ rere ni tó bá dún ní mọ́tìláwà lásìkò iṣẹ́ rere ni tó dún ní mọ́náfílà lásìkò yẹn iṣẹ́ rere ni tó dún ní mọ́àwẹ̀ lásìkò yẹn iṣẹ́ rere ni gbogbo ẹ̀ pátápátá iṣẹ́ rere ni ọ̀kan pàtàkì nínú iṣẹ́ rere ohun tó wà ní alijihad fisabilillah alijihad fisabilillah ṣùgbọ́n àdéhìsì ó ń dọ́gbọ́n sọ fún wa pé wọn ò fẹ́ kí mùsùlùmí jagun nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nu tó lè jà nítorí sì ń sọnù wọn ò fẹ́ kí mùsùlùmí kó jáde sójú ọ̀nà ogun nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nítorí ìsìnkú sọ fún wa nù ifá tọ́ ọ̀tọ́ bá wa jáde mọ́ padà wálé mọ́ mọ́ padà wálé mọ́ tọ́ bá fi lọ́lá bí ẹni tó wà nílé ìwọ tó rí ogun tán síbẹ̀ tán síbẹ̀ pẹ̀lú gbogbo tó kó lọ ẹ̀yin tẹ̀bílíìgì ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kì í ṣe ọdún léyanu léyìn a sì ń sọ fún yín pé àdádálẹ̀ ti yín ni ẹ kò lé ní ní zolihija one ẹ lẹ lọ jáde ó di ẹ̀yìn ọdún kẹ tó dé iṣẹ́ tẹ́ ẹ lọ ṣeun yàtọ̀ sí pé ètò jẹ̀mọ́ yín ni ètò ìjọ yín ni ẹ ronú sádìsì dáadáa. bẹ́ẹ̀ ṣe lọ́hùn kò yẹ kẹ́ ẹ wálé bẹ́ẹ̀ ṣe lọ yẹn sẹ́ ọ yẹ kó jẹ́ àlọ́ rámìrámì ni. àwọn ẹlẹ́yà ńkọ́ àwọn ẹlẹ́yà ẹlẹ́yà tó wọ ẹ̀ ń ní muhara ní zulhijja tó di ẹrù jáde ó yẹ kó sọ fọ́pẹ́ pé àfa mi bẹ́ẹ̀ ṣe lọ yẹn má wálé o ànẹ́bì sọ pé irun tẹ́ ń lọ ṣe yẹn ò ní ládá táwa tá a wà ń lé àfi tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ tán sọ̀hún ọyẹ kẹyìn ẹlẹ́yà kẹ lè bóòdì ọyẹ kẹ lè bóòdì pé àfa ẹ sáà ń lọ jáde báyìí ní zulíjà wán ẹ máa lọ kí n gbà pé ń bẹ̀rẹ̀ okó mi lẹ́yìn ọjọ́ kẹwàá. ànẹ́bì ló sọ pé wọ́lálì jihadu fi sabilillah kódà jihadu gan ẹn tó wulẹ̀ lọ jihadi ìsáídà kó kú tàbí kó wálé ni ànẹ́bì wá fẹ́ kó ìrèsì wíwálé hùn ohun tó bá fi lé mú ọ bá fi sí ń lé. tó bá fi sí nílé tó ní ọ̀rọ̀ ẹ̀sìn ló bá lọ kó bá lọ kó tán bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kó wà ń lu ni wọ́n fẹ́ kó wà ń lé ni Àdàgbọ sọ fún wa nìyẹn pé ẹ má lọ jagun ní ìbẹ̀rẹ̀ lulihija ẹ má tọrọ ọmọ ogun ni nígbà tí gbogbo mùsùlùmí ayé tí wọ́n bá dára jọ sí mọ́kà. táwọn mùsùlùmí kan wá lọ gbé ogun ní bẹ̀rẹ̀ zulihijja kèfèrí ọkọ̀ láti lọ ju báàbù sí mọ́kà ẹ wo yí ẹ̀mí mùsùlùmí tí ó ṣòfò ọ̀rọ̀ dáadáa ni kèfèrí tó ga sí pé oníjà ìjàmbá ni wọ́n wọ́n á ní òkè ẹ wá kógun jà wá ọ̀dà amọ̀bí láti lọ́ọ́ mú yín wọ́n kàn gbẹ̀yìn lọ sí Saudi ni lábàá máa gbọ́ pé wọ́n ju bọ́ǹbù lẹ̀ ẹ wo ye millions ẹ̀mí tí ó ṣòfò so má wulẹ̀ lọ jagun lásìkò òun kẹfì dáàbò bo àmọ́ ìyá yẹn tí ó wà nù hajj ẹ má wulẹ̀ lọ jagun tọba wa ta púpọ̀ fẹ́ lọ lọkọ̀ ọmọ bọ̀ tẹ ẹ kúkú gbọ́ràn lọ kọ̀ ọmọ bọ̀ pé wọ́n fẹ́ ká wà nílé ká wà ń lù ọ́ tọba fẹ́ ṣe hajj kó lọ ṣiṣẹ́ hajj iṣẹ́ hajj rẹ náà ọ máa ṣiṣẹ́ ẹ̀sìn ni kẹ̀sẹ̀ kó lọ bẹ́ẹ̀ nìkan kan jà kẹ́yìn tẹ̀bùlíìgì jàmá tẹ́ ìsọdún lé kẹ́ẹ̀dìyẹn mú tọ́ ọba tìrẹ́ nìkan tó gbé jáde wá sí mọ́ṣáláṣí yín nínú zulhijja sọ fún un pé ẹ ní lọlé o ẹ tán sí jáde ni o sábà àkílẹ̀ rí rẹ kọ́ wa ka àdìsí fún wọn pé ànẹ́bì ní ká ṣiṣẹ́ eré nú oṣù yìí lọ́lọ́ nífẹ̀ẹ́ sí jùlọ tọ́pọ̀ wa dásí pé o fẹ́ lọ jáde ni kọ́ ọ lọ jáde kọ́ mọ́ bọ̀ ni torí pé àwọn tó lọ jagun gan àwọn tó lọ jagun ẹ̀sìn gan ànẹ́bì sọ pé kí wọ́n tó lè gba láàdá táwa tá a wà ń lé ó gbà lórí náfìlà lórí ìran ọ̀ràn yàn lórí àwẹ̀ lórí sọdákọ gbogbo tó gé dáadáa tá à ń ṣe fún ọjọ́ mẹ́wàá yẹn àfi kírú ẹni bẹ́ẹ̀ kó tán sójú ogun ẹ̀sìn lókù.